إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن الله سبحانه وتعالى اختار لنا الإسلام دينا كما قال سبحانه وتعالى إن الدين عند الله الإسلام وقال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ولا يقبل الله سبحانه وتعالى من أحد دينا سوى الإسلام كما قال سبحانه وتعالى ومن يبتغي غير الإسلام دينا غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين عباد الله وجميع الأديان الموجودة في هذا العصر سوى دين الإسلام أديان باطلة لا تقرب إلى الله سبحانه وتعالى بل إنها لا تزيد العبد إلا بعد منه بحسب, بحسب ما فيها من ضلال وقد أخبر نبينا محمد صلى الله عليه وسلم أن فهام من أمته فيتبعون أعداء الله تعالى عباد شعاهرهم وعاداتهم وذلك في حديث أبي السعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال فتبعنا سنن من كان قبلكم شبر بشبر وذراعا بذارع حتى لو دخلوا حجر الضب تتبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن عباد الله وقد وقع ما أخبر به النبي صلى الله عليه وسلم وانتشر في الأزمات الآخرة في كثير من البلاد الإسلامية إذ اتبع كثير من المسلمين عداء الله تعالى في كثير من عاداتهم وسلوكياتهم وقلدوهم في بعض شعائرهم واحتفلوا بأعيادهم ada ọpẹ́ fọ́lọ́run ọba àlékún kí Ọlọ́run orí ajé ẹjẹ tán Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọba tó ṣe wá ní mùsùlùmí. wàhálà tí máa ń bá ẹ̀dá fìtínà tí máa ń bá ẹ̀dá tó fi lóhun ṣe ìsìláàmù mọ́ ọlọ́mọdé òṣèlésẹ́ ní kọ̀ọ̀kan wa o. islam bẹ́ẹ̀ bá ṣe máa sí bẹ́ẹ̀ ni yóò ṣe dùn tí bẹ́ẹ̀ bá ṣe ní ìmọ̀ sí nípa islam bẹ́ẹ̀ ni ó sì ní àmọ̀dájú lórí islam yìí. ọlọ́run ọba fún rẹ̀ ń ló sa ìsìláàmù lẹ́tà fún gbogbo ọmọ èèyàn pátá ìsìláàmù ń fẹ́kẹ́ máa ṣe. àmọ́ ọlọ́run ọba ó ti já mọ̀ pé àwọn kan ń bẹ wọn ò ní gbọ́ ìkìlọ̀ yìí wọn ò ní gba ìsìláàmù tá a sọ yìí àwọn kan sì gbà á. ọlọ́run ọba wa kádàrá èmi àti ẹ wọn náà tó gba islam yálà wọn bí ọ sínú islam ní ọgbà náà ní mùsùlùmí náà ní ọ olùwàsánà alukuhani karim inna diina inda allah alislam ọlọ́run ní tó jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ islam ni. ntọ́lọ́ ọmọ lẹ́sìnù ìsìláàmù ni. kọ́dọ̀ ó sọ bó pé wàrọ̀ dìtú lákòmù ìsìláàmù dìínà. ọlọ́run ní ìsìláàmù yìí mo yọ́nú sí fún yín kó máa jẹ́ ẹ̀sìn mo yọ́nú sí. gbogbo ẹ̀sìn tí èèyàn bá tún ṣe láyé tó bá fi yàtọ̀ sí islam ànùgbà ni o bí yẹn bá sì kú lérí nǹkan yẹn lórí ẹ̀sìn míì tí è ṣe Islam kò lè wà lùjẹ́ náà ọlọ́run ọba ìlànà Islam nìkan lọ́lọ́run máa fi san alẹ́ san tábà ń rìn ọlọ́ni wa man yabtaghi ghayra al-Islam dina ọlọ́ni ẹni bá lọ mú ẹ̀sìn míì ní ẹ̀sìn ghayra islam yàtọ̀ sí islam dínà lẹ́sìn falan yuqbala minhu ọlọ́run ní tó lọ múlẹ̀ islam ní ìnígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá ti jọjọ́ di kìyàmà gbogbo ẹni tó bá lọ mú nǹkan mi ní ẹ̀sìn yàtọ̀ sí islam ọlọ́run yóò kò fún ni ọlọ́run yóò kò fún bí táà ń lọ ní jama a jẹ́ pé ó tó fún wa ká máa ṣe fáàrí pẹ̀lú islam ntí islam bá sì mú wa wa ẹjọ́ tó wa ìyẹn ló abdullahi mas'ud radiyallahu ta'ala anhu ìkan náà wọn sọ̀rọ̀ bá nẹ́bí muhammad ni. ó ní ittabi'u ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ máa tẹ̀lé ní tí wọ́n bá sọ fún yín kọ́lọ̀ ń sọ báyìí anábì sọ báyìí súnà anábì ni ẹ máa tẹ̀lé ìlànà tọ́lọ̀ ń fi rán anábì Muhammad ó ní ẹ máa tẹ̀lé wala tabtadi'u. ẹ tún lọ mú ìlànà míì mọ́ yàtọ̀ fún Islam ẹ má lọ dá nǹkan kan mí lẹ̀ mọ́ lẹ́yìn islam kí ló fà á làkọ́dí kò fè tán torí pé ọlọ́run ọba ti tó ẹ̀yin mùsùlùmí ẹ wọ̀rọ̀ ọlọ́run ti tó yín gbogbo nǹkan pátá nínú àlámọ̀rí ayé téèyàn máa fẹ́ béèrè pé bó lé ẹ̀ka ti ṣe eléyìí ọlọ́run ṣàlàyé fún wa bá ó fi mọ́ bá a ṣe ṣègbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ tọ̀ ẹ fẹ́ yàgbẹ́ àwọn àlámọ̀rí ayé nu ọlọ́run tó sàlàyé ẹ̀ fún yín kọ́dọ̀ ó sọ fún yín pé bẹ́ẹ̀ bá fẹ́ tọ̀ ẹ fẹ́ yàgbẹ́ ni láti máa wábi tá a kọjú sí ńgbà tá a bá fẹ́ kírun ìsìláàmù sàlàyé débẹ̀ fún wa pé kọ́dà bẹ́ẹ̀ bá tọ̀ náà ẹ yàgbẹ́ náà ni ẹ máa wábi tẹ́ kọjú sí àyíká sáà kọjú síbi kankan pé mo fẹ́ tọ̀ ni bẹ́ẹ̀ tẹ́yẹ bá lọ sí àwọn kan teyoda tebulama. dá tíbúlámà ibùyọ oòrùn bá sì máa wá káàkiri nígbà tá a bẹ́ẹ̀ náà ni bàbá tọ̀ a tún máa wá torí ni ká kọjú síbi tá à ń ti ń kírun yìí ká kọjú síbi ẹ̀tọ̀ àbí ká kẹ́yìn sí àgbọ̀ ọ̀dàn o ìsìlámù sàlàyé débẹ̀. Abdullahi ó ní ọlọ́run ó ní wọ́n ti tó yín ọlọ́run kò nídìí kí àwọn tọ́lọ̀ ti tó sọ́mù nìkan máa ṣe àtọ́jú ràn sí nǹkan mi mọ́ wàláì kò sí kò nídìí. kọ́dà òfin máa sọ wíwọ̀ bá ti máa wọ̀ ọ́ irú àwọn nǹkan wo lẹ́lẹ́ wọ̀ irú nǹkan wo lẹ́lẹ́ wọ̀ ọlọ́run ṣàlàyé ọlọ́run ní góòdù aṣọ àlẹ́hàrẹ́rì anábì ó gbé kan ó sì gbé ó gbé sọ́wọ́ sí ó ní ẹ̀rí méjèèjì yìí wọ́n ti ṣe léèwọ̀ fún àwọn ọkùnrin àlè ó mọ̀ mí ajẹ́pẹ́ àwa mùsùlùmí ní síta àwa ọkùnrin àgbọ̀dọ̀ máa lo gold. ẹ̀tọ́ ni fáwọn obìnrin àlùmọ̀ mi ajẹ́pẹ́ àwọn obìnrin wa àwọn lè máa lò ó fi mọ nǹkan lílò kódà kíláàfì jẹ kíláàfì mu. ànábi sallallahu alaihi wasallam anabi ni atọkùnrin ni atọbìnrin atọmẹkì àtàgbàlagbà bẹ́ẹ̀ bá jẹun ẹ gbọ́dọ̀ máa jẹun ẹ sì gbọ́dọ̀ máa mu nínú àwo àbí cup tí wọ́n ṣe pẹ̀lú gold àbí silver kí ló fà á ọlọ́run ti tó wa kò sí nǹkan tí ní máa ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú àlámọ̀rí ayé àwọn ti bá pé sàlámù ti ṣàlàyé ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn àlámọ̀rí ẹ̀sìn sáàlẹ̀ ká máa fi ti wá ṣe fàárí ni káyẹ̀ máa wá wò wá ká máa kọ́ sí wa àbá àlọ́yẹ ká tún máa ṣàtọ́jú ràn síta hàn mí kí wọ́n ní lánàá ẹ wo àwọn ẹ̀sìn tó wà láyé lónìí wọ́n ní lánàá èyí pásítọ̀ ló kàn jòkó yóò ronú pé ẹ máa ṣe báyìí kì í ṣe kó rí inú báìbù wọn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ìsìláàmù tó pin ká máa ṣe ṣe fàárí ọlọ́run bá ìsìláàmù lọ́wọ́ wa o bí Islam ṣe wá da sórí tó sàlàyé gbogbo nǹkan yékéyéké báyìí anabi sallallahu alayhi wa sallam bí bá tó bá sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o tòun ti bẹ́ẹ̀ náà anabi ní gbogbo tí Islam mú wá kò ní tàn kan lọ́rùn kò ní tàn lọ́rùn kó o kèé tàn lọ́rùn kó o kèé ti tó wá sí ó sún wọn o nítorí wọn anabi mú wá fún wa àwọn kan bẹ wọn ò ní ṣe wọ́n tún wá máa ṣe àtọ́jú ràn sí àwọn nǹkan míì sí àwọn nǹkan míì táwọn míì gbé wá wọ́n á máa ṣàtọ́jú ràn sí tolúwa sì kìlọ̀ fún wa pé ká má ṣe bẹ́ẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó sọ sí níbẹ̀ ó wà nù hadith abu sa'id al-khudri Qudri. Allahu ta'ala anhu anabi ni látàtàbẹ́ẹ̀nà sunana mankana qablakum shiburan bi shiburi anabi ni wàá padà yá ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àsìkò kan bọ̀ wá o àwọn ìjọ kan tí wọ́n ti ara yín àwọn ìjọ kan táwọn ti wá kẹ́yìn tó dé ìlànà wọn lẹ́ẹ̀mọ́tọ̀ ẹ sì fi ìlànà tànẹ́bì kalẹ̀ ìlànà tèmi tó mọ́ dáadáa yìí sánàbí ní ẹnìkan ò ní yẹ kó ń bẹ́ẹ̀ àfẹlẹ́rí ibú èèyàn ẹ sì fi ìlànà ńlẹ̀ ìlànà eré ibú lẹ́mọ̀ lọ tẹ̀lé. ànábì ní kọ́ dáa bí àsìkò náà ṣe rí ṣébùrà bí ṣébùrì. àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gbogbo tí wọn bá ti ń ṣe mú ẹ̀sìn wọn wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí àwọn mùsùlùmí tẹ̀lé wọn bẹ̀ ni wọn ò ní jù wọn lọ bẹ́ẹ̀ àfi kán bẹ̀ ṣe ni wọ́n ń ṣe báyìí àwọn ọmọ kọ́ sí wọn wọ́n ń ṣe báyìí alẹ́bẹ̀ẹ́ ọmọ kọ́ sí wọn alẹ́bí ni tó fi mọ́ pé kọ́dà ẹ bá débi pé wọ́n wọ inú ìsà gílíntì àwọn mùsùlùmí ó sì tẹ̀lé wọn wọ́n. bàtà náà mi sọ bẹ́ẹ̀ àwọn sọ wà wọn pé aliyahudu wà nasara ṣé é ṣe pé àwọn tọ́ láwọn kọ́ sí wọn á máa tẹ̀lé wọn ṣé é ṣe àwọn yahudi àtàwọn nasọ́ra ànábì ní fàmán tí ò bá jẹ́ àwọn tani wàá jẹ́ bẹ́ẹ̀ ànábì wàá jẹ́ ẹ wo bó ti rí lónìí ẹ wàá ta jẹ́ mùsùlùmí gbogbo ìlànà tí islam gbé kalẹ̀ fún wa kò tẹ́ wa lọ́rùn ó fi má bi kó mọ́ ó fi má bi yàwó ẹ wà àwọn mùsùlùmí sí ìyàwó lónìí mùsùlùmí ó sí ìyàwó yóò gé kéèkì ànábì gbàgbé àbí mùsùlùmí ó sí ìyàwó lónìí wọ́n wàá sọ̀rọ̀ àánú aṣọ òsì ọkùnrin wọ kóòtù kọ́nà bó jẹ́ lóoru obìnrin ó wọṣọ fún èyí ó máa wálẹ̀ báyìí wọ́n sì ní ó wọ̀ jáàbù olóhùn lé wọ́ kọ́dà wọn tún lòrùka àwọn àfáà náà ti ń ṣe nìkáwọ̀ fún wọn. ìlù tí wọ́n fi ń lu tí wọ́n fi ń sin òkú lọ lé ń tẹ́ǹtì wọn lẹ́yìn lùbìyàwó ti ní. islam gbé wàlímọ́tù nìkáwù òun pé wá èyí fi nǹkan mi rọ́pò rẹ̀ èyí tó fi rọ́pò rẹ̀ lẹ́yìn náà tẹ̀lé ẹ̀tẹ́ islam mọ́ àwọn èèyàn tí a máa ti ń jẹ́ wàlímọ́tù nìkáwù mọ́ lónìí a máa ní wàlímọ́ wàlímọ́ wàlímọ́ wàlímọ́ wàlímọ́ mo lẹ́gbọ́ yéṣu mẹ́rìnsìn wàlímọ́tù kùhánì ni gbogbo làánà wa pátápátápátápátá bánàbí ṣe wí gẹ́lẹ́ òun la fi ń tẹ̀lé wọn ẹnìkan ò ní kó lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam àfi lórí ibú èèyàn. débi pé àwọn mùsùlùmí à ń kọ́ sí wọn débi pé níbi oúnjẹ wọn gan à ń kọ́ sí bí mùsùlùmí yóò bá jẹun lónìí ọmọ tán bí sínú gbó òun náà wàá mú ọwọ́ yìí ọwọ́ ọ̀tún yóò fi gbá ọ̀bẹ mú yóò jẹran àwọn bá bá rẹ ọwọ́ wọn fi mẹ́ran jẹ sẹ́nu yóò wá fi ọ̀bẹ yóò fi gé ẹran yóò wá fi ọwọ́ sí yóò fi mú fọ́ọ̀kù yóò wá kí o báyìí yóò àti báyìí àwọn náà ti bá ní. anabi ni láta akulu bi shimal fàyínà shaitan yakul wà yashrob bi shimal. bẹ́ẹ̀ bá jẹun bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mu anabi ni ẹ má jẹ pẹ̀lú owó sí ẹ wò ní sìn akọ́sù wọn bẹ́ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ lomi ó gbà sí mímú ó ní báwọn bàbá rẹ̀ ti ń gbà mú sí báyìí bẹ́ẹ̀ sára lè bó ni ọ́ gbogbo nǹkan pátá àti nǹkan sí wọn ó fi máa aládà wọn àwa bá débi pé àwọn gèfèrí yìí wọ́n rìnrìn wèrè àwọn náà ti jọ ìwọ̀n bẹ́ẹ̀ wàláì lọ́mọ mùsùlùmí lọ́mọ àfà wọ́n ti jọ ìwọ̀n bẹ́ẹ̀ gbogbo tó bá ti decide tó bá ti gbé fún wa òun náà ni best. ẹ̀ mọ́ tí wọ́n ń tà máa ni tẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbé àwọn sòkòtò wọn báyìí òkè báyìí ìsàlẹ̀sàlẹ̀ báyìí òun yanu báyìí ni wọ́n ní gébì lòun àwọn náà máa ń wọ̀. wọ́n tún gbé mi dé kò tún níbẹ̀ mọ́ òun ó ti ní sálẹ̀ yóò ti ní sálẹ̀ yóò wá sí gbẹ̀gẹ̀ lókè. wọ́n tún fún náà ló kọ tiẹ̀ wọ́n ti gbàgbé. wọ́n tún wá bá débi pé crazy jeans kèésì pọ́ wọ́n kọ́ ìyá fún ààrẹ wọ́n ti yá alátọ̀ òun ni redmade náà ni ó wọ́n ti wá tú gbogbo ẹkùn rẹ̀ báyìí àánà ti rọ̀ ṣòkòtò wèrè wọ́n náà sì wọ́ ló sọ. wọ́n bá dé bẹ́ẹ̀ ìyá sinabu ẹ̀yẹ ọ̀dílẹ̀ gbogbo ọmọ mùsùlùmí ti kẹtẹ́rìn mẹ́ tó dáńtán. wọ́n tún gbé kẹ́ndé nísìnyí wọ́n ní pẹ́ńsù ni àwọn yìí máa ń wọ̀ bí yóò bá bọ́ bìjàkadì ni wọ́n á jókòó báyìí bọ́ bá ń fa pẹ́ńsù ẹ wo ọ̀rọ̀ anábì ẹ wo yàtọ̀ ti sọ mo dúpẹ́ tí o ṣẹlẹ̀ rí tèmi. wọ́n tún gbé kẹ́ndé wọ́n tún lòun kárọ̀ọ̀tì òun ò ní dókè kò ní délẹ̀ anábì sì gbé sóko tiẹ̀ tiẹ̀ wá ní kọ́ má dọ́jọ́ kẹ́ ọ̀nláyéláyé rẹ àwọn gbàtà àwọn tó ń gbé subhanallah àwọn ọ̀rọ̀ tí wọ́n pààyàn lẹ́kùn ni ẹ wo gbọ́dọ̀ anábì ti sọ̀rọ̀ yìí ìlànà tèmi ó ní kò ní wù wọ́n mọ́ ìlà àwọn àwọn ọ̀tá àwọn tọ́nà ọba ti ṣébilé tẹ́fẹ́ ìwọ gan náà gbogbo ìgbà tó bá ti ń kírun pátẹ́ láyé ọ́ ṣépèlé wọn àwọn tó ń fún ọ́ sì wọn. àbíta ni kafáfíà ìhídì náà sọ́tọ̀ mùsàkì sọ́tọ̀ lẹ́dínà àni amta aláìhìn bọ́ọ̀lì mọ̀gbúbi aláìhìn wọ́nà bọ́ọ̀lì. ìfẹ́ lánàá wọn tó ti bínú sí àwọn ọ̀fẹ́ lánàá wọn àwọn náà ti ń kọ́sí látòkè délẹ̀ gbogbo sẹ̀mí ayé rẹ̀ pápátá ẹ̀ lómi látòkè délẹ̀ sẹ̀mí ayé rẹ̀ kọ́dà nílé rẹ̀ bí ẹ̀wú dídí máa múra bí àwọn gèsè rí ni nílé rẹ̀ bẹ́ẹ̀ bá wọlé rẹ̀ ẹ̀ lè mọ̀ pé mùsùlùmí ni àmọ́ yóò fi tẹ̀síwá kọ́ ká lọ́rọ́ lẹ́yìn oúnjẹ. ó ti gbà tẹ́ bá wá rí mùsùlùmí bá wá rí ara mọ́tò rẹ̀ lẹ́tọ̀ pé mùsùlùmí léyìí yóò fi nẹ́sípà ti fi kọ̀rí ìfọ̀. jàmá sallallahu alayhi wa ó ní man tashabbaha bi qawmin fahuwa minhum. ẹ má kọ́ sí ìjọ kankan wá o ẹni bá ti kọ́ sí ìjọ kan ó ti dára wọn. sọ ẹ jẹ́ kí aládà islam tó mú wá fún wa ẹjọ́ ti wà lọ́rùn. gbogbo àwọn aládà míì tán bá ti gbédé ẹ má gbà lọ wọn o àánú ló wà ń bẹ ọlọ́mọ ti wà lẹ́nu àánú. wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى كفى الله أبا عليكم كي الله أولي أجان جاتان الله وما بقى نبوة محمد صلى الله عليه وسلم إتا سنقى أولا قوقو òun ni ìṣefáàrí pẹ̀lú ẹ̀sìn wa ẹ dákun ẹjẹ́ àṣefáàrí pẹ̀lú ẹ̀sìn wa gbogbo bí tá a ti bábá dé ẹjẹ́ káwọn yẹn máa bínú torí pa gbé sùlámù rù ẹjẹ́ kí ìbínú wa pa wọ́n torí pa ń pàtìsì ẹ̀sìn wa ẹ má ti jẹ́ kẹ́sẹ̀ máa béèrè lọ́wọ́ pé are you a muslim or christian ẹ má ti jẹ́ kẹ́sẹ̀ máa béèrè afinilẹ̀ síbi kútu wa lọ́kọ̀ pátá sí náà tí anabi sallallahu alayhi wa sallam ó sì padà yá o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n mọ kọ́ sí àwọn àṣà ẹ̀sìn míì àṣà àjọ míì tí ò bá sílámù mu. anabi sì ní ká fi kalẹ̀ bẹ́ẹ̀ àwa rí i pé gbogbo ń tà anabi sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí má ti rí nínú ilé aláì àwọn ọmọ wa nínú ilé ẹ̀rọ kọjá kọ́ ọmọ wa bí tá a báyé dé lónìí ẹjọ́ ọ̀rẹ́ kọ́ mọ̀lẹ́ sẹ́rí ibú tọ́ọ̀ náà fẹ́ sẹ́rí ibú lálẹ́ kìyàmà ẹ kọ́ àmọ́ yín lẹ́sìn èyí tí ó sẹ́kù fún yín nù ànábì ló sọ bẹ́ẹ̀ bí yẹn bá ti kú tán ẹsẹ̀ tán nǹkan mẹ́ta ló kù tó sẹ́kù fún ọ. alákọ̀ọ́kọ́ sàrà àtẹ̀yẹ ṣe tí ò dúró tí kéèyàn gbé omi fáwọn èèyàn báyẹn ti mọ̀ mú kéèyàn kéèyàn só gé so àti ọ̀bẹ lọ ìmọ̀ táwọn èèyàn ń sàbànú pẹ̀lú ẹ̀ kẹta ọmọ dáadáa ti ń ṣàdúrà fún yàn ọmọ dáadáa làwọn bíi pé ti ń ṣàdúrà fún yàn àdúrà wọn pé o wọn ní bídíà kì í sọ ọmọ tí ó ta tẹ́ǹtì tí ó pọ̀nà rẹ tí ó ní àṣàdúrà fún fún rẹ ní ọmọ ṣàdúrà fún fáwọn òkú rẹ láwọn àdúrà tó bá súnà ọmọ tí ò bá wá ní ẹ̀sìn wàláì làbí òbí yóò sẹ̀ sínú sàárè lára àwọn ìlànà tí ó bá ìlànà ìsìláàmù mú tó gbalẹ̀ lónìí tọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ti bá wọn ṣe ó ní panantain ọjọ́ àyájọ́ olólùfẹ́ idul hub ọdún kan ni tí wọ́n gbé kalẹ̀ pé a gbé kalẹ̀ àfi ní ti ara wa ni panantain. wọ́n ti ń polo rẹ̀ àwọn kan náà dèrú nǹkan táwọn míì wá ń jẹun nu mọ̀ mọ́nu bí fanata ti ń bọ̀ nísìnyí tí wọ́n ń dùn ara wọn yá ọjọ́ náà ọjọ́ burúkú ni o ọlọ́mọ ṣẹlẹ̀ ọbúrú fáwọn náà gbogbo àwọn afilẹ̀ ní ìlànà náà ìlànà burúkú lórí ẹ̀yin tẹ́ ẹ ọ̀dọ́ ó ti funfun wá ń dá pẹ̀lú black torí tí ó ṣe torí valentine torí àwọn kékeré tó ń rí yí zina ni ọjọ́ zina àyájọ́ olólùfẹ́ àwọn òwò ṣé tọkọ si tí ẹ̀kan náà máa ní fi ara yín lọ́dún ẹ̀kan àwọn náà wà pé òní ni ẹ ní ara yín àwọn lára àwọn nǹkan táwọn ọmọ mùsùlùmí ń kọ́ sí àwọn gẹ̀gẹ̀ ilé ilé yìí àwọn àfa àwọn ṣèwádìí ọlọ́kọ̀ bá ṣe dáadáa fáwọn àfa wa wọ́n ṣe ìwádìí pé fanantan fanantan bó ló ṣe bẹ̀rẹ̀ wọ́n padà wá rí i àṣojú bá a ti ń wò lọ àṣojú bá a ti ń wò lọ n ti ń bẹ lábẹ́rẹ́ pọ̀ láwọn nǹkan ti ń bẹ lábẹ́rẹ́ ẹbọ ni gbogbo ẹni tí bá ti ń ṣe fanata láyé ń ẹbọ ni nígbà tí ẹ bá ń sọdún ṣèǹgó ọdún kan ni ọdún òòṣà kan ni ní Rome wọ́n ní tó bí tó bí ọjọ́ yìí àwọn ẹ̀tẹ́ ní ṣíṣe ló wá lábẹ́ àmì ìtọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ló lálàáfíà wọ́n ní ẹni tó dá ilẹ̀ Rome ẹni tó kọ́ tẹ ibẹ̀ ó ní agbára púpọ̀ kí ló wá ṣokùnfà agbára rẹ̀ wọ́n ní February fourteen tẹ́yìn tí ń ṣe àyájọ́ olólùfẹ́ yìí ọjọ́ yẹn gangan òun ní ìkókò abo ìkókò ó fún arákùnrin yìí ó fún ní ọyàn mu ọyàn tó wá fún yìí òun ló wá jẹ́ ní agbára. torí pé ó mú ọyàn ìkòkò ló fi á ní agbára ó sì ní ọpọlọ. ìdí èyí eléyìí òun ni àwọn aráàlú yìí tó bá ti wá di every February fourteen wọ́n máa ń ṣe àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń yí wọ́n máa ń ṣe ọdún yìí kódà wọ́n máa ń nígbàgbọ́ pé ẹni tí ò bá bímọ tó bá wọn yí ọdún yìí sí olóòsèké ni yóò sì bímọ gbà náà tó bá jẹ́ àgàn jama sani máa ń fún yàrá nǹkan jama ọlọ́ọ̀ni ẹni tí bá ń sẹlẹ̀bẹ̀tì ọdún yìí ọjọ́ yìí ní ti ń ṣe lélẹ́yìí jama bákan náà ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n máa ń ṣe fúnlẹ́sẹ̀ ń gbà máa ń ṣe torí ọdún ní ọdún láwùjọ tiwọn báyà ṣe ní bá a ṣe sọ ọdún tiwa làwọn náà bá a ṣe ń ṣe bí wọ́n ti ń ṣe tó wá padà yá ẹ padà mọ́ra ọmọ nàìjíríà tó mọ̀ ṣe bẹ́ẹ̀ bí ìbá gbàgbé bóyá bí ọdún mẹ́rin àbí márùn sẹ́yìn wọláì àwọn ọmọ òpómọlú yìí wọ́n fẹ́ẹ́ sí fanata ní ọdún ó ní agbára tí wọ́n lè pósítà bí wọ́n ti fẹ́ẹ́ ṣe ń jọ náà wọ́n wá lé àwọn pósítà yìí àwọn ọkùn àwọn obìnrin wọn yàn án pátá lásán ni wọ́n wọ̀ bóyá bọ́n ti fẹ́ẹ́ ṣe ń náà nù àwọn kan á dìde náà àwọn ọ̀dọ́ àmọ́ làwọn ọ̀dọ́ léríire láti ráwọn ọ̀dọ́ ọ̀hún. àwọn náà dìde pé irọ́ ẹ̀ ní sèkínì yìí àwọn àbá bá fúlàní tí wọ́n tàná kọ́nà bá fọ̀rọ̀ kẹ́ wọn. wọ́n kún àwọn ọ̀dọ́ lọ́wọ́ onú ojú káfíńtì ń gbà náà àmọ́ ọ̀rọ̀ àtàfẹ́ dá. ìhòòhò ọmọlúàbí wọn apá ọkùnrin àtobìnrin wọn fi wọn sínú yàrá kan náà ọkùnrin àtobìnrin ìbọdún fẹ́ ni wọ́n ń ṣe. wọ́n tó bá jẹ́ wọn mùsùlùmí gidi tó bá jẹ́ wọn mùsùlùmí gidi tó fẹ́ kárí ti àmọ̀ rẹ da wọ́n bá wọn ti fara ntá mọ́. ṣèbọ́jú ọ̀fẹ́ ni ká ní ti ara wa àwọn èwo olúwa ti fi àlà sífẹ̀ẹ́ ó láwọn ta gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kí sí gbogbo èèyàn ní wọ́n ti fi àlà sáwọn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àmẹ́lẹ́ yìí ò fi àlà fi kò fi àlà sífẹ̀ẹ́ ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà amánu láti tẹ́kìdú àdúwì wà àdúwà kún àwùlíyà yasṭulqūna ilayhim bil-mawaddah. ọlọ́run láwọn ọ̀tá mi àtàwọn ọ̀tá yín ẹ o. àwọn ọlọ́tá lọ àwọn ọlọ́tá rẹ̀ àwọn ọlọ́tá yín ọlọ́run ẹ má mú ọlọ́rẹ̀. àwọn yẹ̀húdí àti nàṣọ́ra wọn ẹ ọmọ kò ẹnu bákan ọjọ́ yìí zina tó fojú hàn ní àbí ọlọ́mọge lọ́kùnrin alóbìnrin àtọ̀dọ́ ọkùnrin tí wọ́n wára wọn lọ lọ́jọ́ fanantain kí ni wọ́n ń ṣe wallahi zina ni ṣùgbọ́n pẹ́ fún ṣẹlẹ̀ ó promote zina ni nǹkan tọ́nà wọn bá láàgbọ̀rọ̀ sí tó ṣe ní èèwọ̀ fún wa so gbogbo ẹ máa ń ṣe fanantẹ́ tí máa lọ́kọ́ dáa tí ò rí pé mi ò rí ẹsẹ̀ bọ̀ sí nǹkan tó burú bẹ́ẹ̀ jọ afárẹ́ kan sọ tí wọ́n ní ìwọ náà ń fọwọ́ sí káwọn ẹ̀mọ́ ti sìn náà nù pé ọjọ́ yìí sìn náà títí ẹ̀tọ́ ni nítorí wọn bá sì ní haramu ni bí ẹ bá lẹ́tọ́ ni kúfùrù ni. bákan náà ata jẹ́ mùsùlùmí gbogbo àwọn táwọn èèyàn máa ń lò tí wọ́n fi ń ṣe ọdún yìí sọ pé náà àfẹ́sìmọ̀nà ń àwọn nǹkan náà tó máa ń lò tí wọ́n máa ń ra fanantan degree sí káì àtàwọn kan tuntun jọ bẹ́ẹ̀ tó bá yẹ pé tí wọ́n máa ń ni red red ni ọlọ́mọ sọ̀rọ̀ wá o àwọn kan máa ń bẹ wàláì ẹ̀ mọ̀ ọlọ́mọ tuntun máa ti bẹ̀ yóò dé fìlà rẹ́ẹ̀dì fìlè rẹ́ẹ̀dì torí pé wọ́n ní kọ́lọ̀ ìfẹ́ rẹ́ẹ̀dì ni táǹsọ̀ bẹ́ẹ̀ fún ọ. ṣe ń tí kùránì wí náà tàbí ìsì torí wọ́n ní tí ń gáìdì ẹ o wọ́n nìkan tó ń gáìdì ẹ o ṣé kùránì ló ní kọ́lọ̀ ọ̀fẹ́ dénjà ni sọ pé rẹ́ẹ̀dì dénjà ni nítorí sọ pé dénjà ni fẹ́. gbogbo àwọn kan báyìí àṣà tí ò da ni àṣà dọ̀tí ni ìmọ̀ràn wa táwọn ọ̀dọ́ ẹ̀dá gbogbo tó bá ti jẹ́ àwọn àṣà Islam òun ẹja máa gbé lárugẹ ẹ má jẹ́ àgbé àwọn àṣà mi lárugẹ mọ́ tó bá ti ń jẹ́ àṣà Islam tó máa ń gbé lárugẹ táwọn èèyàn ń rí ọ tí wọ́n ń kọ́ sí rẹ ọmọ galádé látara wọn ni bẹ́ẹ̀ náà ni àwọn àṣàkáṣà tó máa ń gbé lárugẹ tó ń gbé lárugẹ ọmọ gba ìṣẹ́ látara tó máa ń ṣe tó máa kọ́ sí rẹ nítorí lẹ́yìn wọ́n tó bá ti ní plan fún ọjọ́ yìí eléyìí là ń ṣe fún ọ pé wá sí mọ́ mọ́ pé náà òbí mi ní ṣe mọ́ o eléyìí o mo ti promise mo ti promise Sade yóò sì wá ah, ah, ṣàánú Sade wọ́n náà ṣàánú eré ara rẹ̀ gbàgbé ọjọ́ náà wàlá ìdàbí fi nǹkan yẹn fi bí ọlọ́run ọba rẹ wàlá ọlọ́run a rẹ bẹ́ẹ̀ náà ni wọ́n sísá wa tí wọ́n náà ti promise ẹnìkan jọ náà pé ní ah, ọdún yìí o ti plan tó ti wàlá ẹ̀ nǹkan sí láyé ẹ bá jáde sọ́nà ń bẹ náà pé ń bẹ láyé yìí ń kásá àwọn tí wọn ṣe mùsùlùmí yìí sọ àwọn kan tó ṣíríkù wà ń bẹ kúfúrú wà ń bákan náà yóò máa jẹ́ pé àwọn kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ à ń segin ni à ń sọ di ẹ̀tọ́ abiola ọba ọba alekeola mọ́tàbá tún ọ̀pọ̀lọpọ̀ shababu muslimi, mọ́tàbá tún ọ̀ṣẹ̀ ọlọ́run ala ilaha illallah wọn àbá àwọn ẹ̀yà ilé wa ọlọ́run jó dàbí ilé mùsùlùmí o ọlọ́jẹ́ kan náà ọba àwa ti lè wa ti lè wa ń dùn tó jọ ní islam ọlọ́mọdé akánbà ló jẹ́ bẹ̀rẹ̀.